ìfilọ̀ lórí ìpinnu tuntun lórí ìlera wa láti ilé ìyàwé cochrane. Ẹ̀jẹ̀ ríru wọ́pọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìwádìí fi hàn wípé iyọ̀ àjẹjù jẹ́ ọ̀kan nínú àwọn ìdí tí ó ń fa ẹ̀jẹ̀ ríru láàárín àwọn àgbàlagbà. Ìfilọ̀ yìí wá láti jẹ́ kí olúkúlùkù mọ̀ pé díndín iyọ̀ jíjẹ kù lè dín ẹ̀jẹ̀ ríru kù. Ìlànà àjọ ètò ìlera ní ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ni láti mú kí àdínkù bá iyọ̀ jíjẹ. Àkójọpọ̀ ìwádìí tí a ṣe jẹ́ kí ó di mímọ̀ pé àdínkù iyọ̀ jíjẹ máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ ríru dínkù yálà láàárín àwọn tí ń ṣe àìsàn ẹ̀jẹ̀ ríru tàbí ẹni tí kò ní àrùn yìí rárá. Bí a ṣe ń dín iyọ̀ jíjẹ kù yóò mú kí ẹ̀jẹ̀ ríru dínkù yóò sì mú ìlọsíwájú bá ìlera gbogbo ènìyàn yálà láàárín àwọn aláwọ̀ funfun aláwọ̀ dúdú ọkùnrin àti obìnrin síwájú sí i èsì ìwádìí fi yé wa pé díndín iyọ̀ jíjẹ kù sí òṣùwọ̀n fún ìgbà pípẹ́ kò ṣe ìpalára fún ìlera wa ìwádìí yìí ṣe àtìlẹ́yìn tó gbókun fún díndín iyọ̀ jíjẹ kù láàárín àwùjọ eléyìí ṣeé ṣe kí ó mú àdínkù bá àìsàn àrùn ọkàn àrùn rọpárọsẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ síwájú sí i ìwádìí wa ṣàfihàn lọ́pọ̀lọpọ̀ ìgbà pé bí a bá ṣe ń ṣe àdínkù iyọ̀ jíjẹ sí ni ẹ̀jẹ̀ ríru dínkù sí i ní àkótán ó ṣe pàtàkì kí a dín iyọ̀ jíjẹ kù nínú oúnjẹ wa kí a bàa lè yẹra fún àìsàn ẹ̀jẹ̀ ríru àti àwọn àìsàn mìíràn tí ó fojújọ ìfilọ̀ yìí wá láti ọ̀dọ̀ cochrane nigeria